àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ìlera wa gẹ́gẹ́ bí oúnjẹ tó bá ìlera wa mu àti oúnjẹ tí ò bá ìlera wa mu a lè mọ nǹkan tó yẹ ká máa jẹ tó bá ọjọ́ orí wa mu dẹ̀ wá ṣe àyẹ̀wò fínífíní láti mọ àwọn ibi tí nǹkan tí ó ń dà wá láàmú lúgọ sí láti fi lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé láti fi lè tì wọ́n jáde wọ́n á tún gbà lámọ̀ràn lórí bó ṣe yẹ ká ṣe bójútó ìlera wa kí àwọn nǹkan tí a ò nífẹ̀ẹ́ sí ní àgọ́ ara balẹ̀ wá fi gbà ní kíákíá ní ọjọ́ náà a tún ní àǹfààní láti lo àwọn irinṣẹ́ ìtọ́jú bíi mẹ́fà sí méjìlá fún àgọ́ ara wa láti lè jẹ́ kí ìwòsàn bẹ̀rẹ̀ ní kíákíá a lè gbọ́dọ̀ mọ̀ pé bí a bá ṣe ń fi àsìkò ṣòfò lórí ìtọ́jú ìlera wa ní àwọn ẹ̀yà ara tí àìsàn mú máa máa bàjẹ́ sí bí àwọn ẹ̀yà ara ìbàdẹ̀ ṣe ń bàjẹ́ sí ní owó tí a fẹ́ ná lórí ìlera gan sún máa pọ̀ sí bàbá rí bẹ́ẹ̀ àwọn ọjọ́ wo lẹ ti yà sọ́tọ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ ètò ìlera eléyìí tí ẹlẹ́ẹ̀gbẹ́ kalẹ̀ fáwọn èèyàn ètò yìí yóò wáyé ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí ní aago mẹ́jọ àárọ̀ fáwọn àti abábáwa darapọ̀ ní ọjọ́ yìí ajáǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí oúnjẹ tó bá ìlera wa mu àti tí ò bá ìlera wa mu lọ́fẹ̀ẹ́ àtún ní àǹfààní láti ṣe ètò àyẹ̀wò ara fínífíní láti mọ àwọn ibi tó kù díẹ̀ káàtó ní àgọ́ ara wa lọ́fẹ̀ẹ́ bákan náà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ti wà níkàlẹ̀ láti ràn wá lọ́wọ́ lórí ìlera wa wọ́n á sì lo àwọn ẹ̀rọ ìlera ìgbàlódé fún gbogbo àgọ́ ara wa lọ́fẹ̀ẹ́ fún àwa tí a bá kọ́kọ́ bá wa darapọ̀ ní àwọn ọjọ́ yìí á jẹ àǹfààní àwọn kan yìí ní ọ̀fẹ́ owó káàdì three thousand naira péré nìkan ni a kàn máa san. ọ́fíìsì wa ní abẹ́òkúta wà ní nọ́mbà thirty nine tinubu street ìta ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ilé epo ebenfem níta ẹ̀kọ́ abẹ́òkúta. ẹ máa pè wá sórí nọ́mbà yìí zero seven zero four nine seven three five four six two lẹ́ẹ̀kan sí zero seven zero forty nine seventy three fifty four sixty two. ẹ má gbàgbé o ètò yìí yóò wáyé ní ọjọ́ tuesday àti thursday ọ̀sẹ̀ yìí ní aago mẹ́jọ àárọ̀ ní ọ́fíìsì wa tó wà ní nọ́mbà thirty nine tinubu ìta ẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ ilé epo ebenfem kò ní ṣìnú ibẹ̀ ni ètò ìlera ọ̀fẹ́ yìí á ti wáyé ẹ lè máa pò wá sórí nọ́mbà yìí zero seven zero four nine seven three five four six two lẹ́ẹ̀kan sí zero seven zero forty nine seventy three fifty four sixty two. ẹ ṣeun o iléeṣẹ́ avis speciality àlàáfíà ò ní di fíafíà. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń lóore ọ̀fẹ́ àti máa gbọ́ wà àkú ọ̀sẹ̀ tuntun àtúnkù àmójúbà ara wa gbogbo ọlá gbogbo yìn gbogbo ògo fọlọ́dúnmarè eléyìí tó tún jọ ka gbogbo amọ́sọ̀rí àwọn èèyàn tó ṣẹ́kù ìsọ̀rí àwọn èèyàn tó tún ránú gbà lọ́sẹ̀ yìí o lágbára elédùnmarè bá a ṣe ń jáde lọ́sẹ̀ yìí ìjáde wa ìwọlé wa kò ní mú ẹkún dání ìjáde wa ìwọlé wa lọ́sẹ̀ yìí kò ní mú ìjàmbá dání lágbára elédùnmarè gbogbo ìdáwọ́lé wa yóò kúkú yọrí sí rere ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n ọ̀gbẹ́ ìdè èdè tún bẹ lúgbúlùgbú nu mi láàárọ̀ yẹ kó ojúmọ́. akínyẹmí ọlátóyè aláwìyé federation ó bọ́rọ̀ èèyàn lọ ó bọ́rọ̀ ẹgbẹ́ lọ ó bọ́rọ̀ ẹ̀ka ìgbóhùnsáfẹ́fẹ́ lápapọ̀ òun ló bá lọ lágbára Elédùmarè bó bá lè darapọ̀ mọ́ wa yóò darapọ̀ mọ́ wa ṣùgbọ́n bí ò bá lórí ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa lónìí ẹ lọ́jọ́ Wednesday àtọ́jú àwo ẹ̀ lágbára Olúwa kó ba lè dáa náà nítorí wọ́n ní kó ba lè dùn òun lọ́bẹ̀ láṣẹ nǹkan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lábala kókókòkókó rí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń tó wa lọ́wọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí n kọ́kọ́ mú nínú ìwé ìròyìn pọ́ǹchì tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí yẹn tó ń sọ wípé baálé ilé tó ń bá wọn pẹ̀tù ẹran ó ṣeé ṣe o kó má mẹjọ olè dà kọ́rọ̀ ó bá máa rí bẹ́ẹ̀ àkọlé yẹn rèé tó ń sọ wípé o ìbádà kẹ́ẹ̀fì wá pínrẹ́ láàrin ọlọ́fàmọ́jọ sójúṣe lásìkò eléyìí tẹ́ ẹ bá ń pín àwọn ohun èlò àwọn ohun jíjẹ àtàwọn ohun ọ̀gbìn eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ ẹgbẹ́ òṣèlú labour àtẹgbẹ́ òṣèlú pdp òun ni wọ́n ké sí àwọn tọ́rọ̀ kan ẹ gbọ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ìwé ìròyìn punch yẹn náà níbẹ̀ ó ní mo ti rí àkórí kan wáyà mi o níbi tí mo ti rí àkórí yẹn tó ń sọ wípé iṣẹ́ làáwẹ̀ ká tó jàre ọyẹ́ lórí ọ̀rọ̀ àyájọ́ olólùfẹ́ valentine's day táfẹ́fẹ́ rẹ̀ ti ń gbá yágíyágí káàkiri ìbádà o kẹ́ ẹ dáàbò bóra yìí kẹ́ ẹ bá máa lọ gbẹ́jọ́ ń bò àjọ kan eléyìí tí wọ́n pè ní naka ìyẹn àjọ kan eléyìí tó ń dàbọ̀ àjàkálẹ̀ àrùn àkóràn aids òun ni wọ́n parọ́wà sọ́wọ́ o sáwọn ọmọ nàìjíríà bẹ́ẹ̀ ẹ gbọ́ lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láàárọ̀ yìí ẹ jẹ́ ká tún mú eléyìí náà abẹ́rẹ́ tó kó sínú òkun wọ́n ní kò ṣeé wà ṣùgbọ́n rò rí bẹ́ẹ̀ o nínú ìwé ìròyìn pọ́ǹtì tó jáde láàárọ̀ yìí ni níbi tí ẹnìkan eléyìí tí wọ́n sọ pé ó jẹ́ ògbóná gbòǹgbò amòfin tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì afẹ́ babalọ́lá ti ń bẹ ní adó èkìtì ààrẹ afẹ́ babalọ́lá ó ti ké sí tinubu o ó ní ìbádà kó o túṣu désàlẹ̀ kòkò kó o ṣe àyẹ̀wò ọ̀rí kí ni wín lórí àwọn gbèsè eléyìí tí àwọn ìṣàkóso tó kọjá lọ tí wọ́n fi orílẹ̀-èdè nàìjíríà ṣájàgá rẹ̀ ẹ̀ gbọ́ nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí ìwé ìròyìn punch yẹn náà níbẹ̀ òun ni mo ti rí àkórí eléyìí o tó ń sọ wípé òun tá a ṣe làwì ẹnìkan kì í yan àná rẹ̀ lódì láìpẹ́ láì jìnnà orílẹ̀-èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní di orílẹ̀-èdè tí yóò máa pèsè oúnjẹ fáwọn orílẹ̀-èdè tí ń bẹ lókè òkun yóò máa gbé oúnjẹ jáde láti pàṣẹ ètò ọ̀gbìn nílànà tìgbàlódé aláṣẹ ilẹ̀ wa Tinubu ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Punch yẹn náà rèé o àkọlé kan gàdàgbà lélẹ́yìí tó ń sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí gbé lẹ́kìtì tí wọ́n ti wá rí ìtúsílẹ̀ gbà òun ló jẹ́ pé àtàwọn olùkọ́ wọn òun ni wọ́n ti gba àjíǹde ara kúrò nílé ìwòsàn ẹ gbọ́ lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láàárọ̀ yìí mo wà lójú òpó ròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí o àkọlé kan wà ya àmì kan rè ń bẹ̀ àkọlé gàdàgbà gàdàgbà kan lélẹ́yìí ń bẹ̀ o tó ń sọ wípé àkèrè lè pète yẹ iye mọ́já ní onígbà àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn nípínlẹ̀ Ògùn lábẹ́ àti bàbá ẹgbẹ́ tí wọ́n pè ní National Association of Nigerian Nurses and Midwives NAN òun ni wọ́n máa ti sọ̀rọ̀ wọ́n ní àjọ kan eléyìí tó máa ń bá wa ṣe àyẹ̀wò lórí ìwé ẹ̀rí àti àjọ kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ pé kó máa bójútó wa eléyìí tí wọ́n pè ní nursing and midwifery council of Nigeria wọ́n ní ṣáájú àkókò yìí ó ti nílànà kan eléyìí tá a máa ń gbé kalẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n fi ń ṣe àyẹ̀wò àti fífúnni láwọn ìwé ẹ̀rí wípé léyìí ó dángájíà múṣemúṣe rẹ̀ dá múṣemúṣe wọ́n wá ní ní báyìí o wọ́n tún ti ṣe àgbékalẹ̀ ìlànà ẹlẹ́sìn mìíràn kan nígbà tó wá ń sọ̀rọ̀ alága ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn comrade nurse adéjọkẹ́ olúwatóyìn bello níláyé o ìbádà kẹ́ẹ̀yà pọ̀nà kódà sọ́dílé lórí ìlànà tuntun ilé tẹ́ sọ pé ẹgbẹ́dẹ́ àwa ò faramọ́ o ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ lójú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí ojú òpó ròyìn platform times yẹn náà níbẹ̀ òun ni mo ti rí àkórí mi gàdàgbà tó ń sọ wípé àwọn ọmọ nàìjíríà eléyìí tí wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ ọgọ́fà ó lé díẹ̀ òun ló jẹ́ pé àwọn ọmọ nàìjíríà tí wọ́n lọ fi ara sìn sórílẹ̀-èdè Cameroon òun ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí aláṣẹ Tinubu wípé ẹ dákun ẹ bá wa rí sí bá a ṣe padà wá sílé láyé láti àti àyè rere ẹ gbọ́ láàárọ̀ yìí nínú ìwé ìròyìn platform times ìwé ìròyìn Vanguard náà kọ̀ròyìn o àkọlé kọ̀rẹ́ tó ń sọ wípé àwọn àgbẹ̀ ọlọ́gbìn kaṣú nípínlẹ̀ Kogi wọ́n máa ké gbàjarè o lórí bí owó orí tí wọ́n ń san bó ṣe wá pọ̀ yamura nígbà tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Òdòdó wípé ẹ dákun dábọ̀ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ṣé bí aṣọ eégún kékeré bá kọ́gì eégún àgbà ní bá yọ ẹgbọ̀ nínú ìwé ìròyìn Vanguard eléyìí àtàwọn míì òun la kó wá láàárọ̀ yìí o lórí ìròyìn wa etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ máa bọ̀ lójú òpó facebook fresh one oh seven point nine fm lábẹ́òkúta lẹ máa ṣáàṣì fún ẹ láàkì ẹ̀ kẹ ẹ fọ́lù ẹ̀ kẹ́ ẹ já síbí kẹ́ ẹ máa fà wọ́n kọ́mẹ́ǹtì yẹn ṣọwọ́ síbẹ̀ à ń padà bọ̀. àmúwá ìtúndé o. ìlẹ̀kùnà ọ̀pọ̀ ládùúgbò yìí bẹ́ẹ̀ ìrẹ̀gbẹ́ fọ́tà lórí agro investment limited. mo ti la gbárí ìsàchá ìyá àjànàkú tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́ kó lọ́ba fẹ́ bí owó dé. ilé aláàbò bẹ́ẹ̀ greenland rẹ̀ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́ ìrànlábàtà green garden. ilé aláàbò kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà olè alajì ní three hundred thousand five hundred thousand rántẹ́ ẹ̀ka kan. ó fẹ́ lọ́pẹ̀jì. bẹ́ẹ̀ bílíọ̀nù orí gangan lọ́pẹ̀jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́jà náà rè mọ́ náà. two hundred and fifty rẹ̀ lajì. four hundred rántọ́ di di éka. éka méjì àbọ̀rẹ̀ nine fifty. a ní sanwó-olú lọ́dún yẹ ẹ̀jẹ̀ kára ọkọ̀ òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò máa sanwó rẹ̀ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ rẹ̀ o. oṣù fẹ́fọ́ ní àǹfààní ìmáà lọ́pẹ́ o. fọ́jà náà investment limited and sarudin house pepsi wáyé ládòkúta zero nine one thirty nine zero seven seventy nine seventy seven. àkànṣe ọ̀sán kan orúkọ ní Jesus City ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ́rẹ́ padà. iṣẹ́ takuntakun tàbí iṣẹ́ òjọ́ tẹ́ fẹ́ fọ́ra nísìmí tó make sense grand style hotel and conference gan-an ni ìdáhùn sí ìbéèrè yín ní grand style hotel and conference gbogbo mímu wọn ló tutù tó wọ yín kan àtìpalẹ̀ pẹ̀sẹ̀ onírúurú oúnjẹ tó dọ́ṣọ̀ tilẹ̀ yìí àti tòkè òkun lè máa bá pàdé ní grand style hotel and conference àwọn yàrá wọn wuyì láti ṣe ọpọlọ tàbí ṣeré gbàǹbàǹbà bàlíkì eré bàlóge gbogbo tó ń lọ nílẹ̀ yìí àti lókè òkun lẹ́ẹ̀ mọ̀ wò nínú yàrá tó ń kúrìrì fọ́yẹ́ torí twenty four seven nínú wọn fi ń dúró láìmira pínpín àyè àti ṣeré ìdárayá ògbẹ́yìn pẹ̀lú olympic size swimming pool wọn ẹ máa bọ̀ darapọ̀ ní Hotel and conference fún onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe láì ní talu òfin ìjọba ayé ìgbọ́kọ̀sí ń bẹ láì sí ìfòyà home away from home ní grastalu talent conference grastalu talent conference wà ní six lee sabi grammar school road ìdíyàbá abẹ́òkúta ogun state telephone zero nine zero seven six five two zero two eight two tàbí zero eight zero nine three five three three eight two four Hotel and conference on parallel comfort. òní electronics ń dé mú dé fún gbogbo ẹ̀mí èèyàn wá. òye electronics ilé iṣẹ́ tọ́lọ́mù fi ṣiṣẹ́ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rè sí wọ́n wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse ní ṣàpọ̀n shopping complex opposite general post office kò sẹ́ni kẹ́nìbọ̀dì tẹ́ ìbẹ̀rù ní electronics lọ́wọ́ ẹ̀ ní ṣàpọ̀n tí òun ọbẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero tàbí zero seven zero six nine one. divine glory of God cathedral àgbàlá kò ṣọ́ọ̀tì àfàjà tuntun ọlọ́run ṣògùn níkọjá màkólì nílùú àbẹ́òkúta tó máa ṣe ìṣọ́gun olóṣooṣù wọn tó ṣù yìí. èyí tí wọ́n pè ní àṣàyàn bòmí by nature glory. ìlú wọn kàkúrú rẹ ní. unlimited blessing ibùkún aláàjíyẹ friday sixteen february twenty twenty four àdètò ṣù yìí. láàbò mẹ́wàá ṣẹlẹ̀ ìjọsìn ccc divine glory of God cathedral àgbàlá kò ṣọ́ọ̀tì àfàjà tuntun àbáwò ti ṣe é. Prophet Orí Ọ̀sẹ̀ Adéoyè. Àwọn olórí ìpè yìí sí CC Divine Glory of God Cathedral Choir churches aka cm. bàbá nínú olúwa evangelist bo abọ́lájí òkìkíọ́lá olùṣọ́ àgùntàn tí wọ́n mọ̀ ẹ̀kọ́ gbogbo wa fún àwọn ẹgbẹ́ zero seven zero six one six seven five eight six one tàbí zero nine zero three three one seven one six zero. àṣà ìgbà tó fẹ́ wá yìí yàtọ̀ pé sílẹ̀ ọjọ́ ìdòkó àkókò fún gbogbo wa. ẹ̀ka kódà à ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ tààràtà sínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí kan bẹ̀ wò eléyìí tó ń sọ wípé orílẹ̀-èdè nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí ní di orílẹ̀-èdè tí yóò máa pèsè oúnjẹ fáwọn orílẹ̀-èdè tó kù lágbàá ńlá ayé o láìpẹ́ láìjìnà láti pàṣẹ dídáradé ètò ọ̀gbìn tó ń tiṣẹ́ àgbẹ̀ nílànà tìgbàlódé Tinubu ló wí bẹ́ẹ̀ ṣé a kì í rìnrìn àjò ká má mọ bí kọ̀rọ̀ yàrá ẹni ṣe rí bọ́ ẹ̀kẹ́rẹ́ o wọ́n ní bòní bá ti dà ó di dandan kọ́lá ó sunwọ̀n aláṣẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu lọ́jọ́ àìkú àná ti sọ̀rọ̀ wípé ìṣàkóso òun ó farati púpọ̀ láti jẹ́ kí oúnjẹ kó sùwábọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀‐èdè nàìjíríà kí orílẹ̀‐èdè nàìjíríà náà kó sì wà lómìnira ara rẹ̀ bá a bá ń sọ nípa ìpèsè oúnjẹ kórílẹ̀‐èdè gan fúnra rẹ̀ kó sì máa pèsè àwọn oúnjẹ àtàwọn ohun ọ̀gbìn fáwọn orílẹ̀‐èdè eléyìí tí ń bẹ káàkiri àgbáńlá ayé láti pàṣẹ iṣẹ́ àgbẹ̀ tó ń ti ètò ọ̀gbìn ló ní gan nílànà tìgbàlódé bákan náà òní aláṣẹ Tinubu tún sọ̀rọ̀ ló tẹnumọ́ ìfarajì ìṣàkóso rẹ̀ láti pèsè àtìlẹ́yìn eléyìí tó gbóúnjẹ fẹ́gbẹ́gbà owó ẹ̀bọ̀ fún gbogbo àwọn èèyàn eléyìí tí wọ́n lọ sí ìrìn àjò lọ sílẹ̀ mímọ́ tá a mọ̀ sí àjì tọdún 2024 gẹ́gẹ́ bí aláṣẹ ṣe sọ ó ní orílẹ̀-èdè nàìjíríà òun ló kàn báyìí o láti bẹ̀rẹ̀ sí ní pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fáwọn orílẹ̀-èdè tó kù láti pàṣẹ iṣẹ́ ọ̀gbìn tó ń ti ètò iṣẹ́ àgbẹ̀ tó ń ti ètò ọ̀gbìn nílànà ti gbà lóde wọ́n ní aláṣẹ tinubu òun ló sọ fún ikọ̀ kan eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ ẹlẹ́sìn islam kan tí wọ́n pè ní tijaniya movement eléyìí ti khalifa muhammed niasi tó léwájú fún lọ sí iléeṣẹ́ aláṣẹ ìsílẹ aláṣẹ eléyìí tí ń bẹ nílùú àbújá lọ́jọ́ àìkú nínú àtẹ̀jáde láti pàṣẹ olùdámọ̀ràn pàtàkì lẹ́ka ìròyìn àti ìpolongo fún aláṣẹ ìyẹn ajuri ngelale tinubu tẹnumọ́ pàtàkì èyí fífi ọwọ́ wẹ̀wọ́ pẹ̀lú àwọn àjọ elétò àwọn àjọ ẹlẹ́sìn gbogbo àti àwọn iṣẹ́ ẹ̀mí tí yóò ṣàtọ̀nà fún ìdàgbàsókè tó ṣe fojú rí ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun lẹ ti máa rí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ka ẹ jẹ́ kí n mú eléyìí náà lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láàárọ̀ yìí mo wà nínú ìwé ìròyìn punch síbẹ̀ níbi tí mo ti rí àkórí kan ń bẹ̀ eléyìí tó ń sọ wípé ẹni bá dájọ́ gbéyàwó sójú ọ̀nà kò yẹ kó máa bá wọn dẹ́sà ijó àkọlé kan rèé tó lọ pẹ̀kí rẹ̀kí pẹ̀lú ẹ̀ tó ń sọ wípé lórí àyájọ́ olólùfẹ́ ìyẹn valentine's day tó ń kọ́ lẹ́kún gbọ̀ngbọ̀n ìbádàwò kẹ̀ẹ́dàbò bóra yìn lọ́wọ́ yanpọ̀yanrìn lọ́wọ́ jombo àjọ naka òun ló wí bẹ́ẹ̀ àríkà wípé àjọ kan eléyìí tó ń dábọ̀ àrùn àkóràn aids ló ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọmọ nàìjíríà o wípé kí wọ́n dáàbò bo ara wọn kí wọ́n sì fi ọwọ́ tó gíríkì mú ààbò àti ìgbáyégbádùn wọn lásìkò tí wọ́n bá ń sọ dímùkẹ̀ àbí tí wọ́n dáwọ́ dùnú tí wọ́n ṣe pé àwọn ń ṣe pọ́pọ́ ṣinṣin àyájọ́ olólùfẹ́ ìyẹn valentine wọ́n ní àjọ náà òun ni wọ́n sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde tí wọ́n buwọ́lù láti pàṣẹ ọ̀gá àgbà lẹ́ka tó ń gbẹnu sọ fún wọn ìyẹn Tóyìn Adédìgbé ṣáájú àyájọ́ olólùfẹ́ yẹn Valentine's Day eléyìí tó jẹ́ pé ó ti wọlé dé gan ni bẹ́ẹ̀ ò bá gbàgbé àyájọ́ olólùfẹ́ Valentine's Day ó ní wọ́n máa ń ṣe àjọyọ̀ rẹ̀ lọ́dọọdún ní gbogbo ọjọ́ kẹrìnlá oṣù kejì lọ́dọọdún níbi tí kálukú ti ń fìfẹ́ tí ò lábùlà wọn sọmọ́ni kejì níbi tí wọ́n ti ń pín ẹ̀bùn fúnra wọn ọ̀gá àgbà pátá fún àjọ naka náà dókítà Gambo Aliyu jẹ́ kó di mọ̀ pé ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ ò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń dáwọ́ dùnú bẹ́ẹ̀ ṣe ń fìfẹ́ wọn lọ́jọ́ àyájọ́ olólùfẹ́ Valentine's Day a fẹ́ kí gbogbo èèyàn kó wà nínú okun àyà wọn wípé lásìkò tí wọ́n bá ń ṣàjọyọ̀ wọ́n gbọ́dọ̀ káràmásìkí mọ́ kí wọ́n sì fi ọwọ́ tó le dọ̀ìndọ̀ìn mú ọ̀rọ̀ nípa ààbò wọn náka wàràwọ̀ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn wípé kí wọ́n rí dájú o wípé wọ́n ṣe ohun gbogbo bó ti tó àti bó ti yẹ ibẹ̀ òní wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ sáwọn ọ̀ṣọ́rọ̀ ọlọ́mọge wípé àìbá mọ̀ bàbá lọ́rẹ́ nìkan tó ń kùn sí yín létí tó fẹ́ máa bá yín ṣe ìfẹ́kùfẹ́ eléyìí tí ó nítumọ̀ ìbádà kẹ́ẹ̀kíyèsí bákan náà kí kálukú ó máa ṣe àyẹ̀wò lórí àrùn àkóràn HIV àti èzì yín àwọn àrùn eléyìí tó ń sọ pé ó ṣeé ṣe kéèyàn ó lùgbàdì rẹ̀ láti pàṣẹ ìbálòpọ̀ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun lẹ ti máa lọ ka kúlẹ̀kúlẹ̀ ẹ jẹ́ kí n mú eléyìí náà nínú ìwé ìròyìn punch ni mo ṣe wà níbi tí mo ti rí àkórí yẹn o tó ń sọ wípé ìbádàkẹ́ túṣu désàlẹ̀ kókó lórí àwọn àjẹ́lẹ̀ gbèsè eléyìí táwọn ìṣàkóso kó tó kọjá tí wọ́n jẹ àfẹ́ sọ fún Tinubu bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch o níbẹ̀ òun láti rí kà wípé a kì í jòkèlé bọ̀rọ̀ kìíní ká sọ pé àrífà kò bẹ́ẹ̀ kéré ìyẹn ogún ọdún ó ṣeé ṣe kó sì máa gbóná fẹlifẹli ìdí nìyí tó fi jẹ́ pé ògbóná gbòǹgbò amòfin tó tún jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì tá a mọ̀ sí afẹ́ babalọlá yunifásitì adó èkìtì ààrẹ afẹ́ babalọlá ló ti pè fún iṣẹ́ ìwádìí tó mọyan lórí lórí bí orílẹ̀-èdè nàìjíríà bó ṣe bára rẹ̀ nínú ọ̀gbun àbí àjàgà gbèsè àti ipò tí ò fararọ lásìkò yìí Babalọ́lá òun ló wá pè é pè láì ní fọ̀tá pè ní kọ́mọ́ńkóbo ìṣàkóso tó wà lóde báyìí o wọ́n dúgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ló ní kíákíá láti rí dájú pé orílẹ̀-èdè Nàìjíríà mórí bọ̀ ó sì jáde kúrò nínú àjàgà gbèsè olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì náà ló sọ̀rọ̀ nílùú Adó-Èkìtì lọ́jọ́ ẹtì tó kọjá ní kété tí wọ́n ṣètò ìgbaniwọlé fún àwọn akẹ́kọ̀ọ́ nípele kọ́mọwọ́ ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n lọ bíi ọgọ́jọ àti ẹyọ kan one hundred and sixty one tí wọ́n fẹ́ máa kẹ́kọ̀ọ́ nípa àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde láti ẹ̀ka tí a ti ń kọ́ni nípa iṣẹ́ ìṣègùn òyìnbó àti ìtọ́jú àwọn aláìsàn àti àwọn tó ní ìpèníjà nípa ti eyín wọn mọ́kànléní ọgọ́jọ one sixty one babalájẹ kò di mímọ̀ wípé bàbá wò ó láì ní fi ọ̀rọ̀ sábẹ́ àwọn sọ orílẹ̀-èdè nàìjíríà ó wà lára àwọn tó ń léwájú nínú àwọn orílẹ̀-èdè eléyìí tó jẹ gbèsè torí náà ń kọ ẹ jẹ́ kí ìṣàkóso tó wà lóde báyìí kí wọ́n túṣu désàlẹ̀ kòkò lórí àwọn ìṣàkóso tó ti kọjá lọ ṣé a kì í fi gbèsè sọ́rùn ṣẹ̀ṣọ́ ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí òun ló mú wá ẹ ká mú eléyìí náà ìwé ìròyìn punch náà òun láṣìwà o níbi tí mo ti rí àkórí kan ń bẹ̀ tó ń sọ wípé ẹ rí i dájú o wípé ẹ fi ìlànà pínre láàrin sójúṣe lásìkò tẹ́ ẹ bá ń ṣe ìpínfúnni àwọn èròjà eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ ẹgbẹ́ òṣèlú labour àtẹgbẹ́ òṣèlú pdp òun ló wí bẹ́ẹ̀ o ṣé bí òjò ìlú bá lọ ilẹ̀ ìlú ló yẹ kó fi mu àríkà wípé àwọn ẹgbẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ń léwájú nínú àwọn ẹgbẹ́ òṣèlú alátakò òun ni wọ́n ti ké síjọba àpapọ̀ ilẹ̀ wa wípé gbogbo àwọn èròjà gbogbo àwọn ohun ọ̀gbìn eléyìí tí wọ́n ṣèlérí láti pèsè rẹ̀ tó ń lọ bíi mẹ́tíríkì tọ́ọ̀nù ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó lé méjì one hundred and two thousand metric tons àwọn irè oko àtàwọn ohun ọ̀gbìn oníkóró lónìrànràn eléyìí tíjọba fẹ́ gbé kalẹ̀ láti fi òpin sí ọ̀wọ́n gógó oúnjẹ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ti ọ̀rọ̀ òṣèlú bọ̀ kọ́ máa sọ pé àwọn kan ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n àwọn kan ẹgbẹ́ òṣèlú Labour òun ni wọ́n jẹ́ àwọn kan wọn ò forí mẹ́yìn àbí wọn ò pọ̀n sẹ́yìn ìṣàkóso tó wà lóde báyìí tẹ́gbẹ́ òṣèlú APC léwájú fún un àwọn ẹgbẹ́ òṣèlú méjèèjì nínú ìfọ̀rọ̀wérọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú labour àti ẹgbẹ́ òṣèlú pdp òun ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ wò sí ìṣàkóso tí aláṣẹ bọ́lá tinubu ń léwájú fún wípé àwọn ń ṣe àtẹ̀lé o gbogbo àwọn ìlérí ọlọ́kan òjọ̀kan eléyìí tó ti ṣe ṣáájú àkókò yìí gbogbo rẹ̀ pátápátá òun làwọn ní àkọsílẹ̀ rẹ̀ lọ́wọ́ làwọn sì ń tọpinpin tí ń fi jẹ́ pé kí ìṣàkóso tó wà lóde báyìí kó rí dájú o wípé òun mú gbogbo àwọn ìlérí náà òun mú iṣẹ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé ìjọba àpapọ̀ ilé wa lọ́jọ́bọ̀ tó kọjá òun ni wọ́n kéde ìpinnu láti yọ̀ǹda àgbàdo gàrí àtàwọn ohun ọ̀gbìn míì eléyìí tó ń lọ bíi mẹ́tíríkì ẹgbẹ̀rún méjìléní forty two thousand metric tons fún gbogbo àwọn èèyàn àti àwọn àgbẹ̀ lójú ọ̀nà àti jẹ́ kí oúnjẹ kó lè wà lọ́pọ̀ yanturu kó oúnjẹ kó lè sùn àbọ̀ alákòóso fẹ́tò ìròyìn àti líla ará ìlú lọ́yẹ̀ Idris Ahmed tó ṣípayé eléyìí jẹ́ kó di mímọ̀ ìpè ìjọba àpapọ̀ ilẹ̀ wa ó ti ṣàdéhùn pẹ̀lú àwọn àgbẹ̀ ọlọ́gbìn ìrẹsì lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì jẹ́ pé ìrẹsì àtàwọn ohun jíjẹ yóò máa jáde ní kẹ̀tíkẹ̀tí látara rẹ̀ ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ yìí ló wà ìròyìn etí ọba ń lé etí ọba lóko rèé eh? láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀jẹ̀ á lọ sójú ọjà. fàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè bàdàn iye tẹ́ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá gbogbo ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé yẹn máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing ló ní kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. Oil Diggers Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ń kéde tuntun fún gbogbo olùgbé ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n rí dájú wípé agbẹ́kànga tí wọ́n bá fẹ́ gbéṣẹ́ fún fi káàdì ìdánimọ̀ rẹ̀ tó jẹ́ ti ẹgbẹ́ Oil Diggers Association of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn hàn kí wọ́n tó gbéṣẹ́ fún wọn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n ti ń pera wọn ní agbẹ́kànga tí wọn ò sì mọṣẹ́ kànga gbígbẹ́ dúdúdúdú àwa ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tó ń gbẹ́ kànga káàkiri nípínlẹ̀ Ògùn kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ agbẹ́kànga nípínlẹ̀ Ògùn léyìí tí ìpàdé wa ń wáyé ní sátidé méjì road lábẹ́òkúta fún àlàyé sí ẹ pé zero eight zero eight four three four eight two six two tàbí zero eight zero three seven three seven nine four eight seven great agbẹ́lẹ̀ àákọ omi great agbẹ́lẹ̀ omi la máa kọ̀ a ò ní kan àjọ̀nú. ìkéde yìí wá lábẹ́ àṣà alága ẹgbẹ́ agbẹ́kànga nípínlẹ̀ Ògùn ifá àdáwù ẹgbà ìkìlọ̀ ẹgbà ìkìlọ̀ ẹgbà ìkìlọ̀. Scammed? Disappointed? Or The story is about to change. Now get up, buckle up, and get ready to move with Ghost Lane Travel. Muslim Travel is the travel agency you need right now. Make your desire to go study abroad fast and possible in countries with world-class educational standards like United Kingdom, Canada, and Norway, where you will be able to travel with your family and also be opportunity to work as you study, making your study so easy. At Coast Travel, we are experienced and reliable, supporting our clients in their travel days at a guaranteed lowest rate. We also offer different exciting packages like conferences, business executive trips, tourism, and many more to Switzerland, Holland, Finland, and many other countries across the globe offer you current up-to-date information regarding visa requirements. Visit us today at number 35 Itoku Shopping Complex, Itoku Abeokuta or call us on 0901 930 2697 and 0810-882-6373. Website www.coastlandtravel.com Mustaifo, Mustaifo. check out your body, oh, eh, yeah. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn ìwọ́gbọ́ o lọ́wọ́ mùsáífò ẹ mùsáífò ọkọ̀ malaria ẹ̀rọ ìgbónára dàwátì oorun sọ tutù náà. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àtọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ni tó bá gbọ́ mùsáífò ara tó ti sùn tẹ́lẹ̀ àjí pẹ̀lú mùsáífò ibà ara lè wé. àjí mùsáífò tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun dáadáa mùsáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò tí ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun pọ́dà ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹmí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ̀. tó bá rí lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. Correctos tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ tààràtà sójú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí ó níbi tí mo ti rí àkórí kan tó ń sọ wípé apá ọ̀tún kówé làájẹ̀ ẹnìkan kì í jẹ́ tòsì orí ta là á pa ìwòwò láṣẹ kí ló dé tí wàhálà ṣe wá tó yìí lórí ẹyẹ tí òtóró máa dìyẹ àkọlé kọrè tó lọ́pẹ́ kí rẹ̀ kí pẹ̀lú ẹ̀ lójú òpó ìròyìn platform times o tó ń sọ wípé àwọn olùtọ́jú aláìsàn nípínlẹ̀ Ògùn òun ni wọ́n ti ké sí àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ àwọn olùtọ́jú aláìsàn nursing and midwifery council of Nigeria wípé gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tẹ́ ẹ gbé tó ní ṣe pẹ̀lú bí kùmú ọ̀tún yóò ṣe máa bọ́ sí tòsí ká tó máa ṣe àyẹ̀wò lórí ìwé ẹ̀rí ìbádàwò kẹ́ ẹ tètè ya tú èrò pa lórí rẹ̀ kẹ́ ẹ tètè ya fagilé àwa ò faramọ́ àgbáwọlé ò àríkà kà wípé àgbáríjọpọ̀ àwọn olùtọ́jú aláìsàn nípínlẹ̀ Ògùn lábẹ́ àtíbàbà ẹgbẹ́ tí wọ́n pè ní national association of Nigerian nurses and midwives ẹ̀ka ti ìpínlẹ̀ ogun lábẹ́ alága wọn ìyẹn comrade nurse adéjọkẹ́ olúwatóyìn bello òun ló ti ké sí ẹgbẹ́ kan èyí tó ń ti àjọ eléyìí tó rí sí ọ̀rọ̀ àwọn olùtọ́jú aláìsàn nílẹ̀ wa wípé òfin dé pínpín kan eléyìí tí wọ́n lọ gbé kalẹ̀ lásìkò yìí tó ní í ṣe pẹ̀lú àyẹ̀wò ìwé ẹ̀rí àwọn olùtọ́jú aláìsàn wípé ní báyìí o kí wọ́n tètè ya àtẹ̀jáde kan eléyìí tí wọ́n buwọ́lù láti pàṣẹ alága ọ̀hún níbẹ̀ ó ní wọ́n ti ń ké sí ẹgbẹ́ náà wípé ẹ tètè yá ṣe gààyà lórí rẹ̀ ẹ dá padà sí bó ti wà tẹ́lẹ̀ o wọ́n ní nínú ìlànà tuntun yìí eléyìí tó jẹ́ pé ẹgbẹ́ tòun ti àjọ ọ̀hún tí wọ́n gbé kalẹ̀ òun ló jẹ́ pé gbogbo àwọn olùtọ́jú aláìsàn tí wọ́n bá fẹ́ ṣe àyẹ̀wò lórí ọ̀rọ̀ ìwé ẹ̀rí wọn tó ní í ṣe pẹ̀lú pé bóyá à ń lọ sókè òkun àbí a fẹ́ tàkọ́ṣọ́ sókè òkun òun ló jẹ́ pé nínú ìlànà tuntun eléyìí tí àjọ náà tí wọ́n gbé kalẹ̀ òun ni wípé ẹni tó bá máa gba àyẹ̀wò tó yọrantí lórí ìwé ẹ̀rí ó ti gbọ́dọ̀ kọ́kọ́ fi ìwé ẹ̀rí ọ̀hún wípé mo yege ó ti gbọ́dọ̀ kọ́kọ́ fi ṣiṣẹ́ fún bí ọdún bíi méjì lẹ́yìn lẹ́yìn tí wọ́n bá fún un tán tó ti fi ṣiṣẹ́ bí ọdún bíi méjì ìgbà yẹn náà òun ló ṣẹ̀lẹ̀ wá sọ pé mo fẹ́ ṣàyẹ̀wò mo fẹ́ gbàwé ẹ̀rí wọn wá ní eléyìí o kò yàtọ̀ sí títàpá sófin àti ẹ̀tọ́ àwọn olùtọ́jú aláìsàn wọn wá ní ìgbésẹ̀ yìí òun ló ṣokùnfà bínú àwọn olùtọ́jú aláìsàn ńlẹ̀ nàìjíríà bínú wọn ṣe rúfù bí omi ọṣẹ tó sì jẹ́ pé gbogbo ojú òpó ayélujára ìṣe ló dí gágá dí gàgà láti ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí táwọn olùtọ́jú aláìsàn náà tí wọ́n sì ń ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ohun tó tako ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ẹgbẹ́ àwọn olùtọ́jú aláìsàn nílẹ̀ nàìjíríà ẹ̀ka ti òun ló jẹ́ pé tí wọ́n fi síta òun ni wọ́n sọ pé ìgbìmọ̀ ọ̀hún kí lẹ fẹ́ gbà nínú àwọn ìgbésẹ̀ àbí ìlànà tuntun eléyìí tẹ́ gbé kalẹ̀ yìí eléyìí ò ìlànà tuntun tẹ́ fẹ́ gbé kalẹ̀ yìí kò yàtọ̀ sí dídí kíkàn máa dà wá láàmú kò yàtọ̀ sí fífini sínú àjọ àjọ eléyìí tí ó nítumọ̀ níbẹ̀ òun ló jẹ́ pé ẹgbẹ́ náà ti wá sọ̀rọ̀ wípé ọdún méjì eléyìí tẹ́ ẹ sọ pé àwọn èèyàn tí wọ́n bá gbéwé ẹ̀rí lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ fi ṣiṣẹ́ kó tó di pé wọ́n lọ sókè òkun àbí kí wọ́n tó rí ìwé àṣẹ gbà tó ń ti àwọn ìwé tó ní í ṣe pẹ̀lú pé wọ́n dángájíá eléyìí ò àgbáwọlé kó o sì tọ̀nà torí pé ó tako òfin wa bákan náà ńgbà tí wọ́n ń fi kún un wọ́n ké gbàjarè lórí ọ̀rọ̀ ìlànà olóṣù mẹ́fà eléyìí tó jẹ́ pé wọ́n bá fi ń ṣe àṣeparí lórí àwọn ìwé náà wọ́n ní eléyìí náà o ó ti gùn jù ó ti gùn gbọ̀nàgbọ̀nà àfọwọ́sì wọ́n wà ní àkókò tẹ́ ẹ tuntun fi kún tẹ́ ẹ sọ pé oṣù mẹ́fà yìí eléyìí náà o kò yàtọ̀ sí títàpá sí òfin tàbí ṣíṣe àtẹ̀mẹ́rẹ̀ àwọn olùtọ́jú aláìsàn àwa ò faramọ́ o àgbáwọlé ṣe bí ọlọ́gbọ́n bá ṣogún tí ó mọ̀ràn ṣe ọgbọ̀n mi ò gbà ní kò nígbà yóò fi dẹbọ wọn nù ojú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ni mo ti rí i ẹ jẹ́ kí n tún mú eléyìí náà lójú àwọn ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí o níbẹ̀ o ni mo ti rí ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ yìí ni wọ́n pàtẹ́ ìròyìn nípa ìpínlẹ̀ Ògùn ni o níbẹ̀ o ni mo ti rí àkórí yẹn tó ń sọ wípé ohun tó bá gbàgbà lákòókò kò yẹ kó pálébì àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ògùn lábẹ̀yìn àwọn ètò ìyẹn àwọn ẹgbẹ́ tí wọ́n ń ṣètò aláfọwọ́sowọ́pọ̀ tá a mọ̀ sí cooperative nínú àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ògùn òun ló jẹ́ pé wọ́n máa ti ké gbàjarè báyìí o ní pé àdúrà AK forty seven tó ń wọlé àṣẹ ní mọ̀nàwá àti àwẹ̀ kíkankíkan òun làwọn fẹ́ gùn lé báyìí o kówó wọn lè jáde ṣé ìwákùwà làwọn akọ tó bá sọnù à adíá fún ẹni tí ẹṣin rẹ̀ já tó lọ ń ṣí kòròfo ìṣáná àríkà wípé hmm, àgbáríjọpọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ògùn eléyìí tí wọ́n ń ṣètò aláfọwọ́sowọ́pọ̀ tá a mọ̀ sí Ogun State Salary Earners Cooperative òun ló jẹ́ pé wọ́n mà ti gùn lé àdúrà kíkankíkan àti àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta báyìí o lójú ọ̀nà àti yanjú àwọn owó wọn eléyìí tí wọ́n sọ pé ìṣàkóso àwọn ìjọba tí wọ́n ń yọ nínú owó oṣù wọn eléyìí tá a mọ̀ sí cooperative deduction wọ́n ní ìkéde yìí òun ló jẹyọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta síta fáwọn akọ̀ròyìn lọ́jọ́ ẹtì tó kọjá níbẹ̀ ó ní wọ́n ti wá rawọ́ ẹ̀bẹ̀ o sí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba wípé bẹ́yìn náà bá wà pẹ̀lú wa ìbádàkẹ́ darapọ̀ nínú iṣẹ́ mi eléyìí tá à ń ṣe yìí o àtẹ̀jáde ọ̀hún òun ló ṣí payá pé pàtàkì àwẹ̀ àti àdúrà náà àpapọ̀ wọn fẹ́ na wọ́jà rẹ̀ sí kí ló dálé lórí gangan wọn ní àkọ́kọ́ kó bá òkè kó bá wọn fi ọwọ́ tán ọkàn ìjọba ìpínlẹ̀ Ògùn eléyìí tí gómìnà Dàpọ̀ Abíọ́dún léwájú fún láti sun àjẹ́lẹ̀ owó aláfọwọ́sowọ́pọ̀ eléyìí tí wọ́n yọ nínú owó oṣù wọn ìyẹn twenty one months. oṣù mọ́kànléní ogún tí wọ́n yọ tí wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ ọba wọn ní bákan náà kí ààbò tó péye kó lè wà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ògùn bákan náà ààbò àti ìpamọ́ wọn wá tún ni ó ṣe ní láàánú wípé nínú ìlàkàkà láti rí owó gbà lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ọba nínú owó tíjọba ń yọ nínú owó ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ wọn òun ló jẹ́ pé inú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń jà raburabu láti rí owó náà gbà òun ló jẹ́ pé àwọn kan wọ́n mà gbẹ́mìí mì nínú ìrìn àjò náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn nígbà tí wọ́n ń ṣojoojò tí àgọ́ ara wọn tó ní ìpèníjà inú kí wọ́n mú inú ìgbésẹ̀ wípé kí wọ́n mú owó láti lọ sílé ìwòsàn kí wọ́n fi tọ́jú ara wọn òun ló jẹ́ pé owó tí tí ò sí ńlẹ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe é nígbà tí ò sówó ọ̀pọ̀lọpọ̀ wọn gbẹ̀mí mì bí ìrìn àjò yẹn ṣe ń lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì inú pé wọ́n ń pánú àrùn bí okun ẹ̀rùn nígbà tí ò sówó tí wọ́n máa fi oúnjẹ wọn wá ní ìdí pàtàkì rèé tó fi jẹ́ pé àwọn òṣìṣẹ́ ìjọba eléyìí tí wọ́n ṣe ẹgbẹ́ aláfọwọ́sowọ́pọ̀ náà tí wọ́n pè ní Ogun State Salary Earners Cooperative òun ló jẹ́ pé wọ́n ní ní báyìí o àwẹ̀ àti àdúrà òun làwọn fẹ́ fi gbóhùn ẹ̀bẹ̀ sókè wípé kówó wọn kó lè jáde nígbà tí wọ́n wá ń sọ̀rọ̀ wọ́n ní lónìí gangan eléyìí ti ṣe ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2024 òun làwẹ̀ náà òun ni yóò bẹ̀rẹ̀ o àti àdúrà wọ́n ní bákan náà ó bá tún di ọ̀la ọjọ́ ìṣẹ́gun ó ń tẹ̀síwájú wọ́n wá káàdì rẹ̀ ńlẹ̀ lọ́jọ́rú eléyìí ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kejì àwọn ìwé ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lókòrè e fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀túngbélé yẹ̀wò lójú ọjà. ó tún ti yá lójú yìí ó. àdúrà àgbàlá kò sóhùntì àfàjà tuntun ọlọ́run ṣògùn níkọjá màpọ́lì nílùú àgbàkìtà tó máa ṣe ìṣòro olóṣooṣù wọn tó ṣù yìí. èyí tí wọ́n pè ní ṣáyọ̀dọ̀ mi by right of law. oṣù fẹ́bọ̀rì yìí wọ́n gbàgbórí rẹ̀ ní. unlimited blessing ibùkún ayẹyẹ friday sixteen february twenty twenty four ní tóṣù yìí. láàbù mẹ́wàá ṣẹlẹ̀ wọ́n ti Justice CCC Divine Glory of God Cathedral Àgbàlá Kòsóǹtì Àfàjà tuntun. Àbáwò ti ṣe é. Ìbí ọ̀gá Dennis Prophet orí ọ̀sẹ̀ ajé mi. Àwọn olórí ẹ̀mí CCC Divine Glory of God Cathedral Choir. Bàbá wa nínú olúwa Evangelist B.O. Abọ́lájí Òkìkíọ́lá lóòṣù àgùntàn tí wọ́n máa gba gbogbo wa lálejò. Fún ìwé ẹgbẹ́ zero seven zero six one six seven five eight six one tàbí zero nine zero three three one seven one six zero. àṣà yóò kó omi tó ṣe fún báyìí. ìyá ìjọba ní sílẹ̀ ọjọ́ ìdìbò. a kò fún gbogbo wa. Cupid. oko tí a jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ. ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira éka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹsẹ̀ fi oṣù mẹ́ta mẹ́fà mẹ́sàn-án tàbí odidi ọdún kan owó tó kù ní sàn díẹ̀díẹ̀ ẹ̀ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu fifteen farmers association compensation lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. àkànṣe ọ̀sán kan orúkọ ní jesus city ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ́rẹ́ padà. àkọlé láyé sí padà à ń tẹ̀síwájú lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko láti fresh one note oh seven point nine fm lábẹ́òkúta ẹ jẹ́ ká lọ tààràtà sípínlẹ̀ èkìtì níbi tí ìròyìn ẹ ti ń sọ wípé ètí tó bá gbọ́ àlọ́ dandan ni kó gbọ́ àbọ̀ àkọlé yẹn rèé o tó ń sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ ilé yìí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Èkìtì tó ti rí ìtúsílẹ̀ gbà tó ń ti àwọn olùkọ́ wọn wọ́n ti wà ní dídá ara báyìí o wọ́n ti kúrò nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ìlera àríkà wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́jọ eléyìí tó jẹ́ pé àwọn ajínigbé jí gbé tó sì jẹ́ pé àwọn ti padà rí ìtúsílẹ̀ gbà tí wọ́n sì ń gba ìtọ́jú ìlera nílé ẹ̀kọ́ ẹ̀kọ́ṣẹ́ ṣègùn òyìnbó tìpínlẹ̀ Èkìtì tó wà ní Adó Èkìtì èkìtì òun ló jẹ́ pé lọ́jọ́ àìkú àná wọ́n ti rí dídá ara gbà wọ́n sì ti ní kí wọ́n máa lọ láyéláyè àti àyè tó dáa nílé ìwòsàn lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n ti wà nílé ìwòsàn náà wọ́n lára àwọn èèyàn ọ̀hún òun láti rí àwọn akẹ́kọ̀ọ́ márùn-ún eléyìí tí wọ́n jẹ́ tilé ẹ̀kọ́ apostolic faith group of schools ní èkìtì papọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ mẹ́ta tó jẹ́ ti ilé ẹ̀kọ́ náà eléyìí tí wọ́n jí gbé lásìkò tí wọ́n ń lọ lásìkò tí wọ́n ń bọ̀ láti ilé ẹ̀kọ́ tí wọ́n ń kọrí sílé tó sì jẹ́ pé wọ́n lo ọjọ́ mẹ́fà lákòlò àwọn ajínigbé kó tó di pé wọ́n rí ìtúsílẹ̀ gbà lọ́jọ́bọ̀ èyí lọ́jọ́ àbámẹ́ta eléyìí tó jẹ́ pé eléyìí tó kọjá wọ́n ní alábòjútó fétò ìlera ní ìpínlẹ̀ náà dókítà oyèbánjí filani jẹ́ kó di mọ̀ wípé ó jẹ́ àkókò ìdùnnú àtayọ̀ lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ọ̀hún tí wọ́n ti rí ìtúsílẹ̀ gbà lọ́wọ́ àwọn ajínigbé tíjọba ìpínlẹ̀ èkìtì tó sì ṣe agbátẹrù bí wọ́n ṣe gba ìtọ́jú eléyìí tó péye ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí níbẹ̀ òun ló wà ìròyìn kọ́rẹ̀ é mú padà sójú òpó òròyìn platform times tó jáde láàárọ̀ yìí níbi tí mo ti rí àkórí yẹn tó ń sọ wípé àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń lọ bíi ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà eléyìí tí wọ́n lọ fi ara sin sórílẹ̀-èdè Cameroon ó ní wọ́n ti ń ké sí aláṣẹ Tinubu láti ràn wọ́n lọ́wọ́ o lórí bí wọn yóò ṣe padà dé sílé wọn àríkà wípé àwọn ọmọ nàìjíríà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́fà one twenty thousand eléyìí tó jẹ́ pé ilẹ̀ cameroon òun ni wọ́n tẹ̀dó sí láti lọ́ọ́ fi ara sìn òun ni wọ́n ti wá ké sí aláṣẹ bọ́lá tinubu wípé ẹ dákun dábọ̀ o ẹ bá wa rí sí bá a ṣe padà dé o sí ìpínlẹ̀ borno láyéláyé àti àyè tó dáa tó sì jẹ́ pé kò ní sí kíkáyà sókè àbí pé ìbẹ̀rù bojo wípé ó ṣeé ṣe kí àwọn kan kí wọ́n lọ kọlù wá a kà síwájú sí nínú ìwé ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí wípé wọ́n kọ̀wé ṣọwọ́ sí aláṣẹ lọ́jọ́ kẹjọ oṣù kejì ọdún 2024 láti pàṣẹ ẹnìkan eléyìí tí wọ́n pè ní ọ̀gbẹ́ni Luka Isaac tó jẹ́ olórí àjọ tó rí sí ọ̀rọ̀ àwọn tó sàsálà fẹ́mi wọn nílẹ̀ Cameroon tó sì jẹ́ pé ẹ̀dá ìwé náà àwọn akọ̀ròyìn wọ́n gan ni rẹ̀ ìwé ìròyìn Platform Times tó jáde láàárọ̀ yìí òun ló wà ẹ jẹ́ kí n lọ sójú òpó ìròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí níbi tí mo tún ti rí àkórí kan lójú òpó òyìn pen pushing eléyìí tó jáde láàárọ̀ yìí tó ń sọ wípé Adébútú ṣe ìgbà padà ẹ̀bùn ọkọ̀ eléyìí tó fún akọ̀wé ìpolongo àpapọ̀ rẹ̀ látàrí pé ìyẹn lọ́nlẹ̀ dí àpò pọ̀ pẹ̀lú yáàyì ṣáájú ètò ìdìbò eléyìí tó fẹ́ wáyé lọ́dún 2027 àríkà wípé ẹnìkan eléyìí tó jẹ́ akọ̀wé àgbà pátá fún ìgbìmọ̀ tó ń ṣètò ìpolongo ìbò fún Ládé Adébútú torúkọ rẹ̀ ń jẹ́ comrade Níyì Ọ̀ṣọ́bà òun ló jẹ́ pé ó ti fi ọ̀gá rẹ̀ sílẹ̀ o tó sì jẹ́ wípé ó ti lọ sí ó ti lọ ń rò pọ̀ pẹ̀lú ẹnìkan tí ó jẹ́ aṣòfin àgbà tó ń ṣojú ẹkùn ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nílẹ̀gbọ́n aṣòfin àgbà ilẹ̀ wa èèyàn aṣòfin àgbà Ọlámilékan táwọn èèyàn mọ̀ sí Yáyì ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ ìròyìn tó wá ń jáde lójú òpó ròyìn pen pushing ló jáde láàárọ̀ yìí ó ní wípé wọ́n ní adébútú tó ń ti àwọn ikọ̀ rẹ̀ lẹ́yìn tí bàbá náà tó ti kúrò lọ́dọ̀ rẹ̀ òun ló bá rán àwọn ikọ̀ kan lọ wípé kí wọ́n lọ gbà á ọkọ̀ toyota sienna eléyìí tó gbé fún ṣáájú àkókò yìí wípé máa fi gbára kásídà látàrí wípé òun tẹ̀lé mi ṣùgbọ́n ní báyìí o wọ́n ní lẹ́yìn rẹ̀yìn àdébùtú ti sọ pé kí wọ́n lọ gbọ́kọ̀ kí wọ́n lọ gbà á lọ́wọ́ rẹ̀ ńgbà tí ò dẹ̀ ṣe tiẹ̀ mọ́ ojú òpó ròyìn pen pushing tó jáde láàárọ̀ yìí oníròyìn ẹ̀ wà lóní belenja láti bẹ̀ zero eight one eight one one one ten seventy nine zero eight one five four three two ten seventy nine òun lójú òpó tó já sí apá bí lójú òpó facebook honourable latif jelili ẹ eh, wọ́n kí wa wọ́n ní mo rọ bọ́lá ahmed tinubu kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wa wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ìsí oúnjẹ eléyìí tó wọ́n gógó lórílẹ̀‐èdè yìí àṣẹ̀ṣẹ̀ adékúnlé ọmọọba peter wọ́n ní ohun tẹ̀mí fẹ́ dá sí òun ni ohun tí aláṣẹ bọ́lá tinubu sọ nípa ti oúnjẹ eléyìí tí yóò máa tí wọ́n sọ pé ó máa pọ̀ gan kí wọ́n jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀ ló. ẹ káàárọ̀ sà. ọjà ló fẹ́ mi ẹlẹ́rìí ló ń pè láti láàárọ̀. láti láàárọ̀ ó yá bẹ́ẹ̀ ni adúgbòlẹ̀ ọ̀rọ̀ àtàrà Tinubu bọ́tà náà fẹ́ẹ́ fi tọ́jú ọ̀sán rántí wa o káwa àkọ́kọ́ yó ní orílẹ̀-èdè wa náà ká tó rántí orílẹ̀-èdè yìí o láti bá a kó oúnjẹ lọ o. Hmm, ẹ hmm. ṣe ẹ kú ètò. ẹ ṣeun àdúpẹ́ jáwé lomi aláàjì sọ́lẹ̀ owó ṣe kókó wọ́n kí wa wọ́n ní kí ààrẹ Tinubu jọ̀ọ́ kí wọ́n bá wa nǹkan ṣe sí ọ̀wọ́n gbogbo nǹkan yóò ti pọ̀ jù ìnira táwọn ọmọ Nàìjíríà ń kojú lásìkò yìí ó pọ̀ Fresh FM kò ní bàjẹ́ ẹ lóo ẹ káàárọ̀ sà yes sà. lágbà ọlọ́run ò ní wá ní tiẹ̀ ní tó bí ọwọ́. àmín. orúkọ tèmi ni aláwùyọ̀pù láti ìlú mọ́ngòkè àtà. ó yá. èmi tí mo fẹ́ dá sí láàárọ̀ ìlú ọ̀rọ̀ tí bàbá wa Tinubu sọ pé orílẹ̀-èdè Nàìjíríà tó ti àmì sùúrù fún ọ̀dọ̀ fún ọlọ́run àwọn ọmọ Nàìjíríà ti ní sùúrù lóòótọ́ wọ́n jẹ́ sí ìyẹn kan wà lórí ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀kọ́ ní kábàá mú kúrò ebi pamọ́ orílẹ̀-èdè nàìjíríà o wọ́n jẹ́ kó ṣàánú wa ní fífi àárọ̀ ebi ẹ̀sán ebi alẹ́ ọlọ́run fi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa àmì ẹ ṣeun àdúpẹ́ táwò wàsíù ọlálẹ́kan sọ̀stẹ́ẹ̀nì wọ́n kí wa wọn láti manchester uk mo fẹ́rẹ̀ ìjọba àpapọ̀ kí wọ́n bá wa nǹkan ṣe sí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí gbogbo nǹkan eléyìí tó gbówó lórí lásìkò yìí ẹ̀ ẹ̀ lóo ẹ káàárọ̀ hello ẹ káàárọ̀ sá o. ẹ káàárọ̀ sá. ẹ máa kó ètò náà sá o. yes sir. ká ṣe kámọ̀ láti ráńdà ni o èmi náà fẹ́ rọ̀jọba èmi náà fẹ́ rọ̀jọba nàìjíríà ibi tọ́rọ̀ gbé ń lọ pẹ̀lú gbogbo tó ń wọ́n ẹ̀wẹ̀ kódà kóńgò gàrí tó ti di nine hundred. wọ́n gbàgbà kọ́ torí ọlọ́run ìgbésẹ̀ ìbáyé kan gbé kó ẹgbẹ́ owó ni kò sí níta kan jẹ́ ká mọ̀ kọ́ torí ọlọ́run ọba ọlọ́run ọba àdúródì ọ̀hún àjàṣeyọrí o. àmín ẹ ṣeun akẹ́jù wáídì wọ́n ní kíjọba àpapọ̀ mójútó ààbò gidigidi olúwa ṣeun fún mi franco wọ́n kí wa bankole isaiah adébáyọ̀ wọ́n kí wa wọ́n ní ẹ jọ̀wọ́ kí ìjọba ṣàbójútó ètò ààbò lórílẹ̀‐èdè yìí ó ṣe kókó wọn ní jí wa gbé tọmọtọmọ ojúgbélẹ̀ ọlánrewájú orúkọ mi ní ẹnjìnì ọlánrewájú láti ìjòhùn yewa kíjọba àpapọ̀ ọba wa kí wọ́n kó oúnjẹ síta fún àwọn ènìyàn ebi yìí pọ̀ ju o hello ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ yes sir yes sir ẹni tẹnugbó bí ọwọ́ ọlọ́run máa kó yá máa fi ń ṣe o. àmì orúkọ yín. ẹgbẹ́ alájọ́ ọlọ́run tó yẹ ẹgbẹ́ ètò tí bàbá wa Tinubu ló ń ṣe ní oúnjẹ yẹn hmm. kí ayọ̀ kan bá wa tíra yìí o ìdí ń pàlú gbogbo nǹkan lọ́wọ́ ọlọ́run hmm. ní ìbí pa wọn o ọlọ́run á fún ọ sí o. àmín ẹ ṣeun ẹ ṣeun àdúpẹ́ ẹja sáré já sí lójú ọjà bá a ṣe ń wò lójú ọjà òkè lójú òpó Facebook ṣé ó ti wà ń bẹ̀ ṣé ó ti bọ́ sójú ẹ̀ ó yá já sí i ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pé ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one. 513 3528 0909 513 3528. Bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí 0705 888 8250 àti 0909 513 3528. Lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. ẹ wo òun náà la fẹ́ fi káàdì ẹ̀ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ akínyẹmí ọlátòyè tá a jọ ṣe tó fi dùn tó fi ní gbọ́ngbọ́n nú samuel ọ̀tẹ́mọ́yì àti gòkè balógun bákan náà ẹ̀ fúnmiláyọ̀ àti daniel gbogbo wọn ṣùgbọ́n wa ẹ pàdé àwọn ọkọ̀ míì bó bá di lọ́la lórí ìròyìn etí ọba ńlẹ̀ etí ọba lóko níkànnì fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkànga àgbọ̀n ọgbẹ́ èdè mo pa kànga mi dé ó dàbọ̀. ó ń dún kẹ̀rìírí títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá Ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. ẹ̀yin ará ẹ̀ lọ́gbọ́n nípa pọ́sí gbọ́dọ̀.

ọ̀rẹ́ mi tó ń pariwo bọ̀ láti ta. láíláí náà nígbà ẹ máa tó múlẹ̀ padà ní. babe ìwọ àti ta nìyẹn kí ló ṣẹlẹ̀ gangan. ló bá bẹ̀rẹ̀ sí ní sọkún ṣe bí wọ́n ti máa ń bọ̀ kúta lọ́dún ẹ̀yẹ ni. babe ó ti fẹ́ máa sunkún mẹ́rin. bébí ẹ̀rù yẹn là ó mo fi bébí ẹlẹ́jà mi. àṣé ọ̀pọ̀ ẹ̀kọ́ ni wọ́n yẹn kọ́ mi pẹ̀lú kò tí ì le tó yẹn farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan wọ́n bí wọ́n ṣe gbé mi sórí sísítẹ́ẹ̀mù níbi tí mo ti lọ ṣe ìtàgé o ló bá di gbàgbọ́ ṣe mo dẹ̀ bí máa yẹ ní ọjọ́ years pé màá tún wá dúpẹ́ lọ́wọ́ òun pàápàá àṣẹ lórí ọ̀ọ́. Ah! mo bá ní abba iye iṣẹ́ tó jẹ́ pé àwọn kan làkàkà láti rí ni wọ́n tún rí ní ẹni tó tún kọ ẹni kọ̀ǹpútà tó wá já kulẹ̀ báyìí. àníkẹyẹ ń jẹ́ kó fẹnu dídùn gbowó lọ́wọ́ yín. bí mo ti sọ fún ẹ nípa ilé iṣẹ́ Proti Global System. ah Proti Global System. ah <laughs> ṣó yẹ kéèyàn tún máa pàdánù iṣẹ́ tí wọ́n gógó bíi mí ọ̀kẹ́rẹ́ lásìkò yìí níbi tọ́pọ̀lọpọ̀ èèyàn ti ń wà. kò sí iṣẹ́ nígboro kò sí iṣẹ́ nígboro lọ́pọ̀ àwọn ènìyàn ń pariwo. iṣẹ́ sì wà nígboro ṣùgbọ́n àwọn ènìyàn ni ò ní tangible digital skill required to apply for those job opportunities. àwọn tó ti fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀ ṣe ni wọ́n tún bọ́ a. àwọn sáré wá gbà jẹ́ ká sáré gbẹ́nu sí i. kígbà tó lọ lórí ẹ̀ iye àwọn ilé iṣẹ́ tí wọ́n fúnni ní ààbọ̀ ẹ̀kọ́ owó àtàkùkọ̀ ẹni ṣòfò ńlọ ń kó sí lọ́wọ́. ipa tí ìmọ̀ kọ̀ǹpútà ń sì ń kó nínú àtìlà ìdáláyé òde òní kì í ṣe kèrémí. olójú iṣẹ́ gidi lóde òní tí ò nílò ìmọ̀ kọ̀ǹpútà ǹjẹ́ bí n bá wa sọ fún yín nípa ilé iṣẹ́ tó jẹ́ bí pé ẹni bá ti mọ̀ wọ́n ó ti mú ayọ̀ ó ti mọ ìfọ̀kànbalẹ̀ kódà ó ti mú àṣeyọrí ǹjẹ́ máa gbà á bí ilé iṣẹ́ Prime Global System 那些怎么说你快。 àwọn kì í fàkókò ẹni ṣòfò débi pé wòyàn ṣòfò tàbí fún láàbò ẹ̀kọ́ bí àwọn àtìláàwí. oríṣiríṣi àwọn ìròyìn ayọ̀ òun ní iléeṣẹ́ proxy global system gbà látọ̀dọ̀ àwọn kò lóǹkà tó ti tara wọn jáde. ọjọ́ àbò kí wọ́n ti pẹ́ ní sábó. they have been in existence since year twenty eleven. iléeṣẹ́ proxy global system gọ́lá àbámọ́ pè ní ìjìnlẹ̀ nínú ìmọ̀ kọ̀ǹpútà. wọ́n fún ni ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ tó yè koro lóríṣiríṣi ìpele pẹ̀lú certificate tó web design and development computer engineering níbi tí wọ́n ti kọ́ yín ní tìkútẹ̀dọ̀ bí wọ́n ti ń tún kọ̀ǹpútà ṣe láì kù síbikíbi also card and revit náà lọ tún ṣe àwọn advanced courses lóríṣiríṣi bíi data analytics cyber security digital marketing programming ìyẹn pure coding ui ux designs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa àwọn courses wọ̀nyí ti wà níkàlẹ̀ láti kọ́ yín lọ́nà tágbà yẹ yín yékéyéké láì fà àkókò yín ṣòfò rárá pure practical ni o bí wọ́n ti ń kọ́ yín ni wọ́n tún máa dán yín wò kó lè mọ ibi tẹ́ ẹ kù sí kó bá lè fún ẹ kọ́ yín sí dáadáa even if you are the type that doesn't understand Yoruba our lecturers are good in taking our students both in Yoruba and English bẹ́ẹ̀ bá sì ti ti ń parí báyìí ni wọ́n fún yín ní ìwé ẹ̀rí tó yọrantí. new batch classes start monday fifth february twenty twenty four till february twenty ninth bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ra àwọn laptops lóríṣiríṣi àwọn uk used laptops pẹ̀lú warranty bíi dell product samsung product hp lenovo macbook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń bẹ nílé iṣẹ́ proti global system bíbá lówó tó rọjú gidi gan tó bá tún jẹ́ nípa ká install cctv camera ẹ má wulẹ̀ dààmú jìnnà má bàa install cctv camera níbi tí ó sì láǹfààní láti máa wo gbogbo ohun tó bá lọ ní ilé tàbí ibi iṣẹ́ yín tàbí bí yóò tẹ́ bá install ẹ̀ sí directly lọ́sọ̀rí fóònù yín níbikíbi tẹ́ ẹ bá wà àwọn kì í ta cctv camera ẹlẹ́mìí kúkúrú tí yóò máa wo ràkọ̀ràkọ̀ bíi low current ó dá mi lójú pé ọ̀rọ̀ ìdákúrekú iná ti sọ èyí náà lásìkò tá a wà yìí ẹ wá fọkànbalẹ̀ iléeṣẹ́ proxy global system tún ní ìyanjú sí yẹn náà wọ́n lè bá yín wá install àwọn solar inverter bẹ́ẹ̀ mi díje yálà ilé yín ibi iṣẹ́ yín títí dórí ilé ìjọsìn pàápàá ẹ dápẹ́ má jẹ́ sọ̀rọ̀ jù yọ̀wò ńlọ́bí yọ̀ ọ̀kẹ́rẹ́ tẹ́yìn náà bá fẹ́ fowó ṣòfò Proxy Global System ní kẹ́ẹ̀kan sí lónìí ẹ̀yin students tó retí admission ẹ̀yin kọ́pà civil servants ẹ̀yin olùkọ́ nurses ẹ̀yin oníṣẹ́ aládàáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olú iléeṣẹ́ Proxy Global System wà ní nọ́mbà nineteen Prestige Plaza beside Ìdẹ̀ra pharmacy Oníkókó road Panṣẹ́kẹ́ Abẹ́òkúta tàbí kẹ́ẹ̀kan sí wọn lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà ninety seven Ìjẹ̀jà road Ìjẹ̀jà Abẹ́òkúta ẹ lè pè wọ́n sórí zero eight zero three nine two zero nine nine